kú dédé ìwòye ẹ̀wẹ̀n ará ilé ìròyìn ramuawe láti iléeṣẹ́ Remo tẹlifíṣọ̀nù Adéjọkẹ́ Adébáyọ̀ rí oníròyìn ẹ̀tẹ̀ tílẹ̀kẹ̀ gbọ́dẹ̀dẹ̀ kókòrè wà nínú ìròyìn. iléèwé emeritọ́sì ti T.O. Professor Ogunlesi ti Model Secondary School ti Likosi ní ìlú Ògìjò ti ṣe inter house sports àkọ́kọ́ wọn alága ìbílẹ̀ ti Ṣàgámù ti pẹ́ ẹ̀bùn amáralérè dédé àwọn ará ìlú Ṣàgámù ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ sí àdéhùn ní ìlú Cairo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe ìkìlọ̀ lórí iná jíjó ní àwọn ará olùgbé ìlú Ṣàgámù ẹ jẹ́ ká dókè náà ẹ káàbọ̀ padà ẹ gbọ́ ìròyìn lẹ́ni ẹ̀kúnrẹ́rẹ́. iléèwé emeritus ti professor t o ogunlese ti model secondary school likosi ìlú ògìjò ti ṣe intersport àkọ́kọ́ wọn. iléèwé ti emeritus professor t o ogunlese model secondary school likosi ní ìlú ògìjò ti fi ìtàn balẹ̀ bí wọ́n ṣe ṣe intersport àkọ́kọ́ wọn ayẹyẹ náà rè wáyé dáradára bí wọ́n ṣe gba àwọn àlejò ènìyàn pàtàkì bíi ọ̀nàrẹ́bù Rónkẹ́ Ṣóyọ̀ǹbọ̀ special adviser sí ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ àti ọ̀gbẹ́ni Kúnlé Ṣóyilé pàpà wà níbẹ̀ pẹ̀lú níbi ayẹyẹ intersport náírà ti rí eré sísá yíyan bí ológun àti eré ìgbàgi àrí àwọn iléèwé mìíràn rè darapọ̀ mọ́ wọn láti ṣe ayẹyẹ náà níbẹ̀rẹ̀ àríyá àwọn iléèwé bíi Sagamu High School Cross Redeemer School àti Ogijio High School rè wà níbẹ̀ pẹ̀lú níbẹ̀ rí ọ̀nàrẹ́bù ṣóyọ̀ǹbọ̀ ti fi èròǹgbà ìjọba hàn láti tún ilé ìwé ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ àti sọ̀fọ̀ iléèwé náà jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn rí wọn mi náwó lé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ rè darapọ̀ mọ́ wọn láti ṣe ayẹyẹ náà alága ìbílẹ̀ ti ṣàgámù ti pẹ ẹ̀bùn ìmàralérí àwọn ará ìlú ṣàgámù látàrí àtìlẹ́yìnṣẹ́ àti òṣìwọ̀gbò ní ìlú ṣàgámù látàrí owó orí ni wọ́n yọ lórí epo rí ìjọba àpapọ̀ ti yọ alága ìbílẹ̀ ti ṣàgámù ọ̀gbẹ́ni afọlábí odúlátẹ̀ ti gbé ìgbésẹ̀ láti pín ẹ̀bùn ìmàralérí àwọn ará ìlú náà láti ọwọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà fẹ́ kí wọ́n pín àwọn ẹ̀bùn náà délé dóko ó tó ẹgbẹ̀rún méjìlékan ẹ̀bùn rí wọn pẹ́ àwọn ará ìlú àti ẹgbẹ̀rún méjìléní ọ̀kan rí wọn tún pẹ́ rí àwọn alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè káàkiri ni wọ́n pẹ́ rí àwọn alága ìjọba ìdàgbàsókè káàkiri ní ìjọba ìbílẹ̀ náà àti ẹgbẹ̀rún méjìlélọ́kàn pẹ̀lú rí wọn tún pẹ́n rí àwọn ẹgbẹ́ kánù ti ìjọba ìbílẹ̀ ṣàgámù nígbà rí wọn tún pẹ́n ẹ̀bùn ìmúnárale rè tó ọ̀ọ́dúnrún rí àwọn haúsá ìbò ìgbò àti tápà rèmi gbé ní ìlú náà bákan náà rí àwọn ọba náà gba ẹ̀bùn tí wọ́n pẹ̀lú rí àwọn ẹ̀bùn rè kù sí orí dèdè wọ́ọ̀dù ìdìbò rẹ̀ wà ní wọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́dógún ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ sí àdéhùn ní ìlú Cairo nínú ìdàgbàsókè rẹ̀ tún wáyé àrísọfọ ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ sí àdéhùn pẹ̀lú Afrem Bank àti Access Bank látàrí ọrọ̀ ajé rẹ̀ mílíọ̀nù ìlú Cairo àrísọfọ àdéhùn èrè tó bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n máa ń lò láti jẹ́ kí ọrọ̀ ajé tẹ̀síwájú. gómìnà dàpọ̀ abiodun pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn láti anambra èkìtì àti ìpínlẹ̀ ọ̀yọ́ retí jẹ́ alábàápín nínú ètò náà èròǹgbà wọn ní fọ kí wọn lè jẹ́ kí ọrọ̀ ajé kó tẹ̀síwájú ní dèdè orílẹ̀-èdè rẹ̀ báwọn mi ṣòwò papọ̀ nípa kíkó ọjà wọlé láti ilẹ̀ òkèèrè àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kìlọ̀ lórí iná jíjó rí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ ajẹ́rè kọjá àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti ṣe ìkìlọ̀ rí àwọn olùgbé ìpínlẹ̀ náà sọ̀fọ̀ kí wọn kò ṣọ́rọ́ nípa yíyan bisikò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ẹnu agbẹnusọ wọn SP Ọmọlọlá Ògùntọ́lá sọ̀fọ̀ àwọn tí mi gbà ẹ̀sùn láti ọ̀dọ̀ àwọn olùgbé ìlú Ṣàgámù Ìjẹ̀bú-Òde Sàngótà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí bí bisikó náà ṣe mí dùn wọ́n ṣọ̀fọ̀ sí bisikó náà mí dùn bí ìbọn rẹ̀ jẹ́ kí àwọn ará ìlú máa bẹ̀rù nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣọ̀fọ̀ àwọn ọlọ́pàá náà mọ̀fọ̀ lóòótọ́ ló ń jẹ́fọ́ ó ti di àṣà láti máa yàn bisikó ní ọdọọdún ṣùgbọ́n ròǹsọ̀fọ̀ kí wọ́n fi òpin sí kí wọ́n tì ọwọ́ ọmọ bọ̀ aṣọ. ìròyìn náà ní ìjúwà ìlọ o ẹ tún padà èmi ọ̀mọ̀wé adéjọkẹ́ adébáyọ̀ ní ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ nígbà rẹ̀ má tún máa mú ìròyìn rẹ̀ túdú jù wa ìwá sí etí gbọ̀nwẹ́ o. ẹ tún léwẹ̀ ní lórí ẹ̀rọ alátagbà ẹni lórí instagram youtube x àti facebook at official remo tv bákan náà ẹ tún lébẹ̀ ní padà lórí ìkànnì ẹni lórí www.remotv.com.ng ire o.